lẹ́yìn èèyàn léèwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí wọn náà bínú nígbà tí wọ́n gbọ́ wípé àwọn tí wọ́n sanwó fún kan wọ́n ní wọ́n ń sọ òkò sí orí rúùfù Queen Naomi ní Àkúrẹ́ ẹ̀yìn èèyàn lé ẹ mọ̀ pé bí a ṣe gbọ́ a pé Queen Naomi ti dé láti Paris bọ́ wọn ò mọ̀ bóyá ibi tí wọ́n dé sí bóyá àkúrẹ́ ni àbí èkó. bí a ṣe gbọ́ ọ wọ́n ní màmá Queen Naomi wọ́n ní àwọn ni wọ́n pe kábíyèsí àti Queen Naomi wọ́n connect wọn sí orí fóònù nígbà tí wọ́n ṣàlàyé pé wọ́n ń sọ òkò ní òru sí orí páànù wọn wọ́n náà lọ sápamọ́ sí inú igbó wọ́n ní bí wọ́n ṣe pe àwọn ọlọ́pàá nìyẹn wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n ní wọ́n dẹ̀ bo ilé wọn tó wà ní Àkúrẹ́ pé bí àwọn èèyàn ṣe gbọ́ nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí wá àwọn jàǹdùkú yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí wá wọn kiri ní inú igbó tí wọ́n sá sí ẹ̀yìn èèyàn lé èyí náà ẹ rí i pé àsọfún yín pé Queen Naomi lọ sí Paris wọ́n dẹ̀ dé wọ́n ní bí wọ́n ṣe dé wọ́n ní wọn mọ ibi tí wọ́n dé sí wọ́n ní wọ́n dé sí Royal Mansion ní Èkó ni wọ́n ní ṣùgbọ́n àwọn jàǹdùkú tí wọ́n gba owó lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí wọ́n ní ṣe ni wọ́n lọ bo ilé wọn tó wà ní Àkúrẹ́ ní àárín òru tí wọ́n sá pamọ́ sí inú igbó tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ òkò sí orí páànù àwọn Queen Naomi ní Àkúrẹ́ ní ilé wọn wọ́n ní immediately dẹ̀ ni wọ́n pe ọlọ́pàá nítorí pé kábíyèsí wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n ní àwọn ọlọ́pàá bòbè láti gbé ìgbésẹ̀ jẹ́ kí n kí ẹ̀yin ará ilé káàbọ̀ sí Mashola TV. Mashola TV àtúndé Mashola Gist TV àtúndé àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a àgbà ẹ káàbọ̀ sí Mashola TV Mashola dé o àtúndé àgbétútù dé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist máṣọ́lá túndé o àtúndé máṣọ́lá gist tv àtúndé. ẹ̀yin ará ilé mo kí yín káàbọ̀ sí máṣọ́lá gist tv ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola Yorùbá ni mo máa ń sọ lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa ẹ̀ kàn sí wa ní Mashola Gist TV agmail.com nítorí pé à ń ṣe ìpolówó ọjà tí ẹ bá ní ọjà tẹ́ fẹ́ polówó lórí channel wa a máa bá yín polówó owó pọ́kú ló bá dé ẹ̀yìn èèyàn lé bí a ṣe ń gbọ́ ọ wọ́n ní àwọn jàǹdùkú wọ́n ní wọ́n bo ilé Queen Naomi tí ó wà ní Àkúrẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí í sọ òkò sí orí páànù wọn wọ́n ní wọ́n sá pamọ́ sí inú igbó wọ́n ní bí màmá Queen ṣe pé Queen báyìí ní Queen connect wọn mọ́ kábíyèsí ni wọ́n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn wọ́n ní bí kábíyèsí ṣe pé ọlọ́pàá níyẹn tí àwọn ọlọ́pàá tí wọ́n bo ibẹ̀ wọ́n ní bí àwọn ará àdúgbò ṣe gbọ́ nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí wá àwọn jàǹdùkú ìkiri ní inú igbó tí wọ́n sá pamọ́ sí pé ní ilé àwọn ọkọ ẹ̀ Naomi irú nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ kò Naomi wa ta ló ń disturb wọn wọ́n ní bí àwọn aráàlú ṣe ń sọ ní àwọn ará àdúgbò èèyàn lé kí ló dé gan-an tí ẹ̀ ní jẹ́ kí oògùn omi kí ni Queen Naomi ṣe tí wọ́n fi deserve gbogbo orú nǹkan báyìí lórí pé ẹ gba oko èèyàn lẹ́yìn ìgbà tí ẹ gba oko èèyàn ẹ tún wá fẹ́ kó padà sí inú palace ẹ tún fẹ́ kó padà sí inú palace kí ló dé kí ni arábìnrin ìgbà lọ́wọ́ yín kí ló dé ṣé tipátipá ṣé tipátipá ní ìgbésí ayé yìí látijọ́ tí ẹ ti lé arábìnrin kúrò ní ilé ọkọ ẹ̀ tó wà níta kò sọ̀rọ̀ kò bá yín jà kò bá yín wí ẹjọ́ wọ́n jókòó wọ́n gba kámú wọ́n ń ké pọ̀ lọ́hùn still yet ẹ̀ jẹ́ kínú wọn dùn ẹ wá lọ rán jàǹdùkú ẹ ní kí jàǹdùkú máa so òkò mọ́ ilé wọn ẹ̀yin èèyàn ẹ̀ ṣe ní ìbẹ̀rù ọlọ́run báyìí ẹ lọ rán jàǹdùkú ẹni kan máa fi òkò kan máa sọlù páànù wọn ṣé ìyí ìdá pé kíkun iná omi má padà wá sínú pálásì ni àbí kí ló dé tí àwọn èèyàn tí wọ́n ya èèyàn burúkú kalẹ̀ báyìí ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí ńgbà tí mo gbọ́ gist tó bá jẹ́ pé lóòótọ́ ni gist yìí o à kò bójú mu rárá tó bá jẹ́ pé lóòótọ́ òun ni nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kò bó ojú mu rárá gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ lọ rán àwọn jàǹdùkú yìí ipe kọ́ máa lọ sọ òkò mọ́ ilé Queen Naomi èèyàn burúkú nìyí ọlọ́run á dẹ̀ fi ìyà jẹ yín ní ẹyọ kọ̀ọ̀kan nítorí pé arábìnrin yìí yóò ṣẹ̀yìn kò sí nǹkan tó ṣe fún yín ìkà ni yín wọ́n ní bí àwọn ọlọ́pàá wọ́n ní bó ṣe wá bó ṣe bẹ̀rẹ̀ sí wá wọn kiri nìyẹn láàrin igbó pẹ̀lú àwọn ará ìlú àwọn ará agbègbè ilé àwọn Queen Naomi wọ́n rèé pé Queen Naomi wà lákùrẹ́ ni pé kí wọ́n dáyà já Queen Naomi so that Queen Naomi a lè sọ pé àwọn ò padà sí inú pálàsì kábíyèsí mọ́ pé àwọn ò ṣe mọ́ èmi ò mọ irú nǹkan rádaràda báyìí tẹ̀ ń ṣe ṣé ìyẹn wá stop Queen Naomi láti má padà sí inú palace àbí èèyàn ṣe máa ń wùwà bíi ẹni tí orí ò pé báyìí because bí èèyàn orí ò pé ni gbogbo nǹkan tẹ̀ ń ṣe wa lọ ń sọ̀kù sílé onílé ṣé ìyẹn make sense ẹ̀yin èèyàn lé àwọn èèyàn yìí mà burú o gbogbo yín ẹ̀ ń gbégbèsè lẹ́yìn ipe rárá ẹ ní jẹ́ kí Queen Naomi padà wá sínú palace ṣẹ́yìn lọ ọlọ́run ọba ni ọlọ́run ti kọ èyí ọlọ́run dẹ̀ ti ṣe kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe gbogbo èyí apá yín báyìí ló máa kan ní agbára ọlọ́run nítorí pé ọlọ́run elédùnmarè òun ló fi kábíyèsí fún Queen Naomi ojú dẹ̀ máa tì yín gbẹ̀yìn ni. ìgbà tí arábìnrin ti wà ń ta láti bí ọdún mẹ́ta ẹ rí nǹkan kan ṣe sí i ó wá di pé wọ́n wá fẹ́ padà sínú palace ẹ wá ń gbègbèsè kìgbèsè ẹ lọ ń sọ̀kù mọ́ ilé onílé láàrin òru ọwọ́ dẹ̀ mo mọ̀ pé ọwọ́ máa bà wọ́n kò sí nǹkan tán lè ṣe ọwọ́ máa bà wọ́n gbogbo àwọn oníṣẹ́ ibi yìí ẹ̀yin aráalé mo kí yín o ìpè ẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV gbogbo bẹ́ẹ̀ ṣe ń love ten subscribe ten like ten share gbogbo àwọn gist wa gbogbo ẹ̀ la rí àdúpẹ́ dúpẹ́ dúpẹ́ àtún ọpẹ́ dá nítorí pé Yorùbá ní ẹni tó bá dúpẹ́ orí àná á rí mi gbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin àtobìnrin gbogbo ẹ̀yin new subscribers àti old subscribers gbogbo yín ni mo kí ẹ ṣé ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè ọ̀ ẹ̀ ní tọrọ jẹ o ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.